bí bàbá ọmọ wá pé ẹ̀ta tó kọ́lọ̀ ń wọ́n jẹ́ kí wọ́n lè àkọ́jọ́ mẹ́ sí ìyá yìí wọ́n ti débi rẹ̀ ọba dédọ̀ wà sí bẹ́ẹ̀. mo ń bọ̀ láti ọ̀nà yá lọ́la bóyá ló sì ṣe oṣù mélòó. ọ̀sán Zakariya wọ́n wá ń ṣàlàyé náà kan mo wá jókòó mo wá ń ha mo ní ọjà. èmi náà já sí òde kéwú lónìí ẹ̀wọ̀n tọ́lẹ̀kùnlé kéwú kò dé ojú gẹ́gẹ́ ilẹ̀ ní nàìjíríà sí ọba dẹ́dà tó jẹ́ wípé wọn lọ́yà àlẹ́sẹ́bà ìfúnra wa àwárí pẹ́ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlẹ́sẹ́bà ìfúnra wa ọlọ́run wá sẹ́bẹ̀ wọn lọ́ọ̀dì tí ò sáàtù bá ń kọ́ mọ ọlọ́mọ gbogbo nǹkan ni wọ́n gbàgbé wọn ò sì kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ rí àgbẹ́jẹ́pà wọn wù ní bẹ́ẹ̀ sì ni akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ mí ni olùkọ́ pé sọ́yìn tó ní ẹ̀fọ́ àti kèétò ọmọ akẹ́kọ̀ọ́ ló gbogbo àrẹ̀gbọ́lá ah, ẹ̀ẹ́dẹ́gbọ́lá kọ̀sídọ́là ẹ̀ẹ́gbọ́lá ẹ̀ẹ́gbọ́lá bẹ́ẹ̀ káwojú òjò wà ní àwọn ọmọ ẹ̀fí zuwa nígbà tí ẹ̀kọ́ bá ń gorí ara wọn lọ bẹ́ẹ̀ sì ni tí ó bá dẹrù ní kẹ̀kẹ́ sáàbà yẹ gú ẹ̀ wọ́n ìdùnnú àti ayọ̀ tó ga tààfí wá ń sọ wípé ah ṣílẹ̀ láàmà wí káàtà sọ pé jazakumullahu khairan lábẹ́ bẹ́ẹ̀ bàbá mọ̀ bí ọba dẹ́dà tó ń sẹ́yìn kù tí wọ́n ń sẹ́yìn kù fún owó eléyìí àkọ́dàkọ́ ló ti mú ilẹ̀ báyìí kọ́dọ̀ ọ̀kọ́dàkọ́ mọ́ tí mọ́ ń sọ wípé ọdún kẹ̀kẹ́lẹ̀ ní ẹjọ́ bí ẹlẹ́gà ayé kíkọ́ mú tó mú ẹlú ẹ̀kọ́tọ̀ ọkà wà láyà ẹ̀rù bá wà àwọn tó ti tí wọ́n nílé tú tí ó bọ́jọ́ tó tó ìtò wá tẹ́kù fọ́ yìí jẹ́ kárí ẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ nítorí pé ẹ̀yìn ọlọ́run ti sí òjì sórí wa ọlọ́run kò òjì ọba yìí o mọ́ṣọ́ á ti wọ́n o ẹ̀yìn náà lóòótọ́

tí ó gbóyà fún àwọn ṣáàkì ìkẹ́kọ̀ọ́ onírẹ́ dànù mẹ́rin lọ́nà wọn ọlọ́run ọjọ́ yọ dàkùnrin ọlọ́run ọjọ́ mo máa ń pariwo ṣùgbọ́n mo rí pọ́pọ̀lọpọ̀ yòó ti gbọ́mí yé mo ní sáà bá ti láàfà gbogbo wa ti jẹ gbèsè ká máa ṣàdúrà fún ọmọ wọn torí kò pé wa àti kò pé wa àti kí ọmọ àfà wa kí wọ́n dá kó tún ju àwọn tó bí wọn lọ kẹ́jà wọn àfà wọn nítorí pé àwọn àyè kan ń bẹ ẹni ẹni bẹ̀ àlágbára lórí ibẹ̀ àti kí wọ́n máa ṣe bí òun pínlẹ̀ ẹbẹ̀ ti ṣe ọlọ́njọ́ ọlọ́ndàkùn márùn zakariya mọ́sọ̀ lórí odò tí wọ́n ti máa pẹ̀lẹ́dẹ̀ o àwọn ilé ti kí ó mẹ́rin kọ́dà kí ó yẹ náà rún lára ẹlẹ́ àwọn ẹlẹ́dẹ̀dẹ̀ kò sí ẹlẹ́dẹ̀dẹ̀ mú mẹ́bàá yìí bí ìgbà tí ó bóyí sí mú ọmọdé bí kí ó dà sí mọ̀bí òun ní mi kí wọ́n pàápàá ní ti ẹ̀ ti kàmbẹ́rì ẹ́ lára àwọn ẹlẹ́bẹ̀ ọlọ́njọ́ Mọ́rù Zakariya ti tàbẹ́jì ọ̀tán o. Ọlọ́njọ́, Mọ́rù Zakariya ni sọ̀rọ̀ yìí o. Ó ti tẹ̀ ọlọ́njọ́, mẹ́jì ọ̀tán o. Ọlọ́ndàkùn. Ọwá mẹ́bí tó ti dé, mọ́ lọ kì sí jò ní, ọmọ yíwá mú mi káàkiri rà. Bọ́ọ̀ mú mi káàkiri, Mọ́rù Zakariya náà lọ wọ́bí ìgbọ̀rọ̀ mẹ́tẹ̀ ibi tó wa. A tún wá yẹ́ mà, mọ́dọ̀ àfáwa, èmọ̀ táwàrí, òun ni àfá àwọn mẹ́rin bá gbogbo àwọn àfá àwọn lò níbàlò bàbá mìírì ìyá mi náà lò sí bí ó tí wà jẹ́ madu zakaria gbàdáwọn náà sáṣẹ́tò kékèké ní oko ẹ̀bùlé wọn ọba dẹ́dà tọ́wọ́ ń jẹ́ ká máa rí gbogbo àwọn eléyìí táwa náà fi ń ṣe ẹ̀kọ́ máa fi ilẹ̀ ń gbà pọ̀ ọ̀fẹ́ ọlọ́njọ́ ọlọ́njàpọ̀ ọlọ́njọ́ ọlọ́njàpọ̀ ọlọ́njọ́ ọlọ́njàpọ̀ mo gbà tí ọba dẹ́dà nínú àwọn tí ń tijú lẹ́wà ah, ọlọ́njọ́ fi ilẹ̀ ń gbà pọ̀ ọ̀fẹ́ ah, ọlọ́njọ́ fi ẹ̀jẹ̀ ní ẹ̀yìn mẹ́rin tó kù tẹ́ẹ̀kùn náà pẹ̀lú wa ọ̀rọ̀ mẹ́jì àmà àtọ̀ fún bàbá wa mẹ́jì àmà àtọ̀rọ̀ fún bọ́ wọn gbogbo ẹ̀ ń bá níbi àbá wa kọ́sẹ̀tọ̀ kọ́sẹ̀tọ̀ fọ́nà oúnjẹ owó kó nínú àìpọ̀ ọlọ́run mẹ́jì bẹ́ẹ̀ fún yóò mẹ́jì ẹ̀yìn náà mọ́ ọ̀tọ̀rọ̀ ẹ̀fúnra yín mẹ́jì ẹ̀yìn ọmọ yìí múnádẹ́gẹ́ tẹ́ bá nífẹ̀ẹ́ mi ibú yẹn máa bá ń tọrọ ọlọ́run mẹ́jì ò rí bẹ́ẹ̀ o ọlọ́run jọ ọlọ́run dàpọ̀ ọlọ́njọ́ ọlọ́ndáfo ọlọ́njọ́ ọlọ́ndáfo ọlọ́njọ́ ọlọ́ndáfo ọlọ́njọ́ ọlọ́ndáfo wọlọ́dà ní kẹfì rẹ̀ mo wá tó tẹ̀yìn kí wọ̀nwọ́n ìpéjì nítorí pé ẹ̀yìn náà máa fi kí ọ̀bẹ̀rẹ̀ ló ti bá ń kí ọ̀bẹ̀rẹ̀ yóò bá ń kí ṣákàrọ̀ lọ́wọ́ sáàyẹ̀kùn ṣákàrọ̀ lọ́wọ́ sáàyẹ̀kùn ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wà bá ń kí lọ́jọ́ ṣákàrọ̀ lọ́wọ́ sáàyẹ̀kùn lẹ́yìn náà mo kí gbogbo àwọn tí wọ́n tó jẹ́ àfá àfúnmi nígbèkù nítorí pé nínú sáà gbọ́dọ̀ yà àfá wa

Àwọn ẹni tí ẹ̀kọ́ tọ́rọ bàbá ọgbà ẹgbẹ́ kẹ́lẹ́. Ààyúkì ìtọ́bà ọ̀hún, ààrẹ fún ọlọ́. Àwọn kẹ́lẹ́ tún sáájú ti aná ti àkó kánú rẹ̀ rẹ̀. Ọlọ́jọ́. Ọlọ́pọ̀ mọ́ ìyọ̀ gbẹ̀rẹ̀ Mọ́jẹ̀ ah, ń wà ń kàrá tókè kí wọ́n jíǹsì kálẹ̀ o, ah, ara bẹ̀rẹ̀ mùkẹ̀ náà ló ọlọ́njọ́ o. Mọ́jẹ̀ ń fi búrẹ́dì jẹ

pẹ̀lú wọn tẹ̀mítẹ̀mí ẹ̀dọ́ òyìn tí ń ẹ̀yìn ráre o ọ̀rọ̀ yóò ní dẹ́rù mo wá ń tìtí gbogbo ẹ̀á sọ́rí gbogbo kí bàbá wa gbàmọ́dù láàárọ̀ bí ọlọ́run kí wọn ọlọ́run bá sáyà wọn ni

ní àtòrí àjọ̀tò kamaludin tí è lórí wàkílù mìtẹ́mì náà jẹ́ sáfà ní abẹ́ wọn àmì sáfà mọ́pẹ̀ ìsáàbù jámù sáàbù sáfà lẹ́yọ kan òun ìkúwì ni ọ́ sáfà bàbà tó lè ẹnu orí ti gbà yóò sí ọlọ́njẹ́ mi náà léwu bí ọlọ́njẹ́ bẹ̀rẹ̀ torí tí ò jẹ́ rí fínú mo kí ìmọ́mù wa gbà fún gbogbo airport tó jẹ́ pé ìrìn ènìyàn tó ń gbà lálejò sí ibùdó wọn mo kí dr mukí àfáà mi àgbà ní ẹgbẹ́ ìmọ́mù airport ọlọ́jọ́ ah mo kí àfáà mi ní àpòmù tí wọ́n tún jẹ́ fún mi táwà sí ìmá ń ọdún ìsáwọ́ rẹ̀ bọ́ wá ń kí bàbá oníkẹ̀ anáàlì alìsáàrì àbìbáṣì sọ́ọ̀báṣì gbogbo ọ̀nà làfá àgbà farapamọ́ fún mi ṣùgbáṣì ní túnmọ́ kápẹ̀ owó yìí ni ọlọ́jọ́ ah. níbi tí ẹ̀sì tí kò rá ní ìṣọ̀kalẹ̀ ah, àti rí jù sọ́ọ̀báṣì sẹ́ ẹjẹ́ mọ̀ kàábà ló ti mọ̀ pé àti wó ní mọ̀ bá jẹ wó ní mọ̀ bá bò ọlọ́dẹ̀kùn mọ́jẹ̀ kí ò sáàsù orísìkú kọlu ẹnìkan kí lẹ́yìn tó lọ́pẹ́ sáàsù orísìkú ẹ̀pá ẹ̀pá ẹjẹ́ ń báwọn àfọ́ àti òsìlá náà àbáṣìlá fẹ́ kí òsìlá àwọn mọ́sẹ̀ bẹ́ẹ̀ fún àwọn ọlọ́njọ́ ohun láti bí ó ti bẹ̀rẹ̀ débi ó dé ọlọ́dàkùn sáàbá sí ẹ̀ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ ni ò bá ti tọ́ntò ní mẹ́rin ọba nítorí pé tẹ́ ẹ̀rẹ́ yìí káyọ́nú tí ìlàwó ìrọ́nà lọ eh, ìyọ̀nú káwọ̀ lọ́wọ́sẹ̀ yìí ó ti dìbà dà bá wa ègbò owó èdè wà sí eléyìn òfún yẹn wọ́n ṣe kí ni ọmọ èèyàn dálápá dókítà wa ń sáré bọ̀ wípé à gbogbo tí mo ṣe mọ́ pàtí bàbá ọmọ tó dálápá ń wá gbẹ̀yìn lọ́dọ́ dókítà náà lápá nílé dọ́kítọ̀ wọ́n ń kọ́lù dọ́kítọ̀ pé ó ti lọ́mọ jẹ́mọ́ àpá wíyá ẹwọ́ ma kọ́kọ́ pé àmà ní ìwòyà àmà náà wọ́n rí bàbá alábẹ́lẹ̀ rí bàbá alábẹ́lẹ̀ ó ní ọ̀rọ̀ ọmọ yí lápá ẹ̀lẹ́kùn sí dọ́kítọ̀ bá padà bẹ̀rù tọ́lọ tọ́jú ọmọ yìí tapọ̀ ọmọ náà padà sí ọmọ tẹ̀ wá di alápá kan ẹ̀lẹ́kùn tẹ́tẹ̀ pẹ́pẹ́ Sọ̀dí من يقاسمني همومي صديقي من يقاسمني همومي ويرمي بالعداوة من رماني ويرمي بالعداوة من رماني ويرمي بالعداوة من رماني ويحفظني إذا ما قبوت عنه ويحفظني إذا ما قبوت عنه وأرجوه لنائبة الزمان وأرجو لنائبة الزمان وأرجو لنائبة الزمان وأرجو له كل الزمان عليكم الله إذا يرضى يا sọ́dọ̀ ọ̀gá dẹ́gbà mẹ́ta ábàdò lọ bí máa bá ti kún sọ́ọ̀ bá ọlọ́run fi ilẹ̀ ọlọ́run bá ò ní láti sẹ́mà kò jẹ́ wọ́n tún gbogbo wọ́n ti ní sẹ́mà wá kí tó nítorí wípé ọlọ́run

because àwọn òṣèrè ọ̀rọ̀pọ̀ tàbá ní ó ní òun ní ti gbò ní ń dáa sí ní ọkọ̀ 10 million naira ó ní gorí jìlù rẹ̀ kì ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ kò káwọ́ ní sọ ìpùwà ẹ̀ ó Ọlọ́run ọlọ́run ọ̀bùnú, ìdábùbá ọgbọ̀n ló wọlé. Ọwọ́ ló bí àjẹ́ náà yóò sẹ́gẹ̀ẹ́ ti wọ́bẹ̀. Ọlọ́run ọlọ́run ìdí ilẹ̀. Lẹ́mì ìdùnnú mi, lọ́lá náà á tún máa jọ ọlọ́run ṣe o ẹkùn ní o tí ẹ mọ́ ti di ànábì ọlọ́run fún ọdún ní èyí kí ló tó fẹ́ ẹ̀kọ́ ọmọ sí kọ́dà nígbà tí àwọn sáàsù tún fún ọdún pé iná dárọ́ gbà wọn lè dára lọ́kọ̀ bí yá kí ló bàtà lè bí ìzẹ̀kẹ́lẹ̀ àti ọlọ́run kẹ́lẹ́kẹ́lẹ́ kó má bà á di pé yọ́ náà fákọ̀ àwọn ọmọ rẹ̀ kí wọ́n má bà á sọ ọ́ di mọ̀nàfíkì torí pé èjì yẹn tí èèyàn bá ń sọ kó níbi ọmọ tí wọ́n ń sọ sókè àwọn èèyàn ọmọ rẹ̀ nìkan àrùn tí àbẹ̀lẹ̀ ìlú ọwọ́ ẹgbẹ́gbọ́n ṣọlọ́ láàrin ọ̀tọ́ náà ó sì tàbí ọlọ́mọba sáàrùn mọ́ àlùsẹ̀fẹ́yìn fàínà òláyìn títù iṣẹ́ ẹnìkan wọ́n ń bí ọlọ́run tó jọ hábìlì múníkà láyámbàdé ní fájírù ayé sáàbẹ̀bí ń bọ̀ sáàbẹ̀ àrẹ̀bí ń bọ̀ ọlọ́run mọ̀sáyìn rẹ̀ tí wọ́n bẹ́nu mọ̀sáyìn rẹ̀ fọ́ annabi zakari yayi ọwọ́n dàbí ìgbà tó ń bá lẹ́rẹ̀ sí ọ̀dá pẹ̀lú ìjìnà

alif arnab ìkọ́nù bọ́bẹ̀ ó lè bá bánà bá bá bákọ́rọ̀ ìkọ́mìnà ẹgbẹ́ ọmọ jẹ́ ń tẹ́ yìí ọ̀sọ́mọ àbáànù ọrùn ẹgbẹ́ ẹni tó máa ti ọ̀yà dáadáa lọ́bẹ̀ gbò sẹ́ẹ̀rẹ́ lè kábíńdà ni àwọn ohun tí ọ̀pẹ́lẹ́kùn sáà lẹ́nì ka pàílẹ́kùn lọ́la láìlẹ́ ọjọ́ kò ní pàílẹ́kùn lórí gbogbo àwọn àfáà wáyé ìjọba bá sì a ń fi yàn sọba dẹ́dà pé inú wa ti ń bí àpọ̀lọ́njọ mọ́jẹ̀ kó di àlùjẹ́ padà ò ẹ̀yìn ò ní gbogbo ọkọ̀jẹ́ ewé bẹ́ẹ̀ sì ni àfáà wa wọn ò ní gòkè odò kábọ́rọ́ ọ̀rọ̀ ilẹ̀ wọ́n gbọ́ pẹ̀lú ìfàmọ́lọ́gbọ́n ní ẹ̀kàtàrí òbí o bọ́ọ̀lẹ̀ ah, yóò ti kọjá ní ọ̀pàá náà lọ́pẹ́ padà wà lẹ́ẹ̀kọ́ bí òun ṣe rẹ̀ àfá àti àwọn ogun àfárá wọ́n tó kí odò àfárá ọjà ó tún mẹ́mẹ́ dídí gbogbo pàtẹ́bátẹ́ wọlé ìrọ̀rùn ní gbogbo pàtẹ́bátẹ́ ìrọ̀rùn ogun ọmọ tí wọ́n ní bá ní bá ní ìdíyọ́ wọ́n náà máa tó kẹ mọ̀ ìrọ̀rùn ní àárùn náà wọ́n kú ní kí sórúsáré Ah, ọlọ́run tó fáwà ní bàbá tó ga fárá bàbárọ̀ ìjà ṣe ló kí odò tábárọ̀ ọ̀gá ọlọ́run bàbárá tọ̀ àwàdúgbẹ́ o ṣe bí egun odò àbárọ̀ ọ̀gá náà tún rárí bàbá àti ẹ̀sìn ìrìnà gbogbo ọmọ náà sọ ẹ̀yìn ah, ah. oníwọ́ta mọ̀ ojú ọ̀sẹ̀ látọ̀ ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ìkẹ́kọ̀ọ́ ní ayàwó lọ ọlọ́jọ́ ọ̀dápọ̀ wọ́n rà ní kàṣẹ rẹ̀ jọ ọlọ́run gbogbo ma ó lẹ́rẹ̀ mọ̀ rí ẹyọ yọ máa dùn wọ́n wà máa pọ̀ sí ní ti ìdùnnú ní ti dáadáa ẹ wá jẹ́rìn kẹ̀kẹ́ lára bàbá wa èyí kìí sí ẹ̀yìn lẹ̀ sàdúrà rẹ̀ tó kiri bẹ́ẹ̀ tí ìyàtà hálà bìlọ̀kọ̀nà gbogbo ọgbà kódà àwọn máa ń nǹkan rí ìpé tí kí ní òfẹ́jẹ́ pé arábìnkú ah, ah, lọ bàbá wo lórí pé in tọ́lọ ń bá ṣọlẹ̀ ti lájọ àti àbáyé olówó kankan wọ́n ní yìí ah wọ́n wọ́n ní nǹkan ọ̀dà àwọn tí ó rẹ̀ padà ولم بأن العلماء قالوا ولم بأن العلماء قالوا الْأَغْنِيَاءُ لهم الأموال الْأَغْنِيَاءُ لهم الأموال الأغنياء لهم الأموال الأولياء لهم الأموال قد جمعوا الكنوز ألفا ألفا قد جمعوا الكنوز ألفا ألفا وقد جمعنا لهم حرفا حرفا وقد جمعنا لهم حرفا حرفا وقد جمعنا لهم حرفا حرفا وبيت جملة واحد وقد جمعنا وقد جمعنا العلم حرفا حرفا حربا وقد ما دليل حربا حربا قولي أفا ومواضع ولو بحرف واحد أعطونا ولو بحرف واحد أعطونا ألفا من الأموال ما ربينا ألفا من الأموال ما ربينا ألفا من الأموال ما ربينا ألفا من الأموال ما ربينا jẹmọ́ ẹjọ́ ẹnu afẹ́fà mo ti gbọ́ igbe ọgbọ́n bá ti rọ̀gbọ̀n ọ́ ẹnìkẹ́ ìdọ́gbọ́n bẹ̀ máa wò ọgbọ́n jẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n kàdìkan sẹ́ẹ̀mọ̀ pé o náà lè yàn ọ́dà tí nǹkan bá ti rọ̀gbọ̀n ọ́ mo fẹ́ wo tó ṣe ní túnmọ̀ tọ́sọ tó ń wóyàn báyìí ọwọ́ ajọ́gbọ́n ló ṣe bẹ́ẹ̀ eh. bàbá wà lè kéwà ìtúkéwó mọ́ ibi ọgbọ́n bá ti rọ̀gbọ́n ẹ̀ẹ́dẹ̀kẹ́ ọlọ́run ṣe o alhamdulillah ọlọ́run ṣe o alhamdulillah ọlọ́run ṣe o alhamdulillah ààdìdẹ̀lẹ́ ah, kéwúrí wọ́n ní àfà àwọn ọmọ tí olóṣèlú alhamdulillah ẹ̀wọ́n náà ni bàbá àtàlẹ́ fún pàtì ìgbìnlẹ̀ kan lọ́wọ́ alhamdulillah alhamdulillah eré ẹ̀rí o kọ́ bá pa kéwú ti tọ́ lọ mítì wọ́n lè bẹ́m̀bẹ̀ orí ẹ̀sẹ̀ kí ni o orí ẹ̀lẹ́ bọ́ọ̀ rí ẹ̀rìn àgbàkọ́ tọ́ kàdá rí òun náà ní kí ni ó lè mí sílẹ̀ ara ọlọ́run ṣe òun ah, bàbá wa rọ́tàbà lọ́rùn múrọ̀kùn kàmà rọ́tàbà kìtàbà àmìdánà ah, mídbà lọ rọ́tàbà lọ́rùn múrọ̀kùn kàmà rọ́tàbà kìtàbà rọ́tàbà lọ́rùn múrọ̀kùn kàmà rọ́tàbà kìtàbà rọ́tàbà lọ́rùn múrọ̀kùn kàmà rọ́tàbà kìtàbà fúra ilé ìgbọ́rùn jẹ́ rán nẹ́bí bó ṣe ní ọ́kà àfáwà tí wọ́n kọ́ wà rí o wọ́n sì kọ́ wa ní alifi ìláyá ìlú wọ́n lè láyé ìmánlò àlẹ́yìnà fáhùrù táwọn kan bá sọ wípé àwọn mú ìgò mẹ́jọ táwọn òsì nílò láàrin 30 minutes àwọn èèyàn sọ iṣẹ́ wo orí ẹlẹ́dẹ̀ mẹ́ta lẹ́rù ní ìdíjẹ̀ pọ̀ ẹyọ kan kò sí wà lábẹ́ ìkan tó dẹ́n bọ́ra kùn ó lọ wọn a máa jẹ pọ́pọ́ yẹtìyẹ tí yẹ ebí kéèké náà lọ jẹ́ ó ń kálukú lè bọ́ọ̀dẹ̀ lónìí láti máa fi rẹ̀ hàn pé báyìí ṣe rírẹ̀ àwọn wà fẹ́fẹ́ rẹ̀ wà láwọn ti pọ̀jù ìwá ni kíríkà ah, ah. ìwé láti hàn ah, èyí tí wọ́n náà ní òfin àbínú tó ń kọ gómìnà sọ́tí ọmọlúwàbí síkíni mo ní tọ́lọ rẹ̀ bùlé léyìn ló mọ́ tọ́lọ ọlọ́ọ̀tún ló wájú gọ́ta ilé àná rẹ̀ níjọ lé yàkọ̀lá tí ó gbọ́ àwọn àná ti dé ní ọdún ọlọ́run Kísmà tàíjà bá ìfìnà àjúpẹ́ rọ̀fìnà, kísmà tàíjà bá ìfìnà. Torí lànà ìlèmú wà nílìdù háàlì máa lọ. Torí lànà ìlèmú wà nílìdù háàlì máa lọ. Lànà ìlèmú wà nílìdù háàlì máa lọ. Sọ́sọ̀ bá fi inú kí ìkò ní parí. Àmìnà. Àyè bí tẹ́ lóò ọlọ́run ó yè yóò wà tó yè yóò tó yè tọ́jà yóò jù báyìí lọ yóò fi rọ́kẹ̀ balẹ̀ ọlọ́rọ̀ jọ ní a tí ìjọba bá ti kó mi lójú lóò ti kọ́ ọ̀sán tí nǹkan bá kó mi lójú màá wà lọ bá ọ̀gbà sí ọ̀gbà sí ilẹ̀ rí sọ́rọ̀ ìgbà ní ìwọ́n lè pé kí n fún lóṣù kan owó bí i báyìí wọ́n kà lè pọ̀ lójijì láàkókò báyìí láàṣẹ báyìí láàṣẹ àgbàdúgbò ọlọ́run ọlọ́run jẹ́ àrí bàbá wa pé ó ìdí àìlá àwọn àti dídára jẹ́ ọ̀bá jìtì ọlọ́run mọ́sá ọmọ tó sànà wọ́n sì kọ ọmọ ó sì yé wọ ju àwa lọ ìwọ̀n wọn tí tó di tiẹ̀ báwo kékeré tiẹ̀ wọn ní máa tiẹ̀ báwo dídọ̀ sí tiwa wọn gàdé kàṣí rẹ wọn nílé tiẹ̀ báwo àìní tiwa yá àyíwá náà àǹtí mo ní fọkọrọ ìlànà wọn wáyé bùsùlùmù ọba ẹgbàá mọ́ta àbàlẹ̀ síbẹ̀ àmì ìlànà ìwọ̀n wá lórí jíjọ ọ̀nà gbogbo tí ó pọ̀ tí mọ́kà ní ọ̀pá lè lọ́rọ̀ oṣù sí ìpín láì tara ọlọ́dọ̀ọ́ àwọn òbí àwọn ọmọ ọlọ́wọ́ bá ń tó tẹ̀lé náà bí ẹ̀ṣẹ̀ bẹ́ káyọ̀ àpò òrí láyé tí ó rí o ọmọ tó tẹ̀lé tàbí wá sí jù tẹ̀lé tàbí sí jù ẹgbẹ́ tí wọ́n tàbí sí jù ló pé ní wọ́n rẹ̀ bá ń sọ́lẹ̀ gbogbo àwọn òbí àwọn òbí ọmọ bá ti fẹ́ kí ayé àfà orí òun náà ni ayé ti wà gangan orí kẹsàn-án àmìnà gbogbo náà bá ṣe àdúgbò wa gbogbo kálukú wa náà bá ṣe àdúgbò wa àwọn ìjọba àwọn ìjọba ọlọ́pàá ní ọlọ́pàá ní ọjọ́ ẹgbẹ́ sáyé wádà tí bá náà tó báyé tí Ọlọ́run láàrin tẹ̀sí rẹ̀ ọlọ́run láàrin tẹ̀sí rẹ̀ ọlọ́run. Ìjẹ́mi ìró sí Sọ́bàlbájì ní kọ́rọ̀. Ìjẹ́mi ìró sí àwọn àfáà wa ní kọ́rọ̀. Sọ́bàlbájì jẹ́ dàtọ́ ni. Ọlọ́run tó bẹ́ẹ̀ fi mi gbangba o. Bẹ́ẹ̀ fi mi gbangba o. Jọmọ bí ọ, wọ́n láàrin tẹ̀sí rẹ̀. Láàrin tẹ̀sí rẹ̀. Èyí tí mò ń rẹ̀ sí wọn, àti tí mò ń sọ lórí ọ̀rọ̀ fún ọlọ́run ní kọ́rọ̀. Ṣé bẹ́ẹ̀ fi mi gbangba o. Ọlọ́run jọ ọlọ́run dákọ̀. Gbogbo ọmọ wà ní mẹ́rin

kó mọ́sọ̀ bàbá wá lẹ́wọ̀ ohun tó jẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí àmọ́ wọn náà o wọ́n jẹ́ kí wọ́n sàárẹ̀ o wọ́n jẹ́ kí wọ́n ṣiṣẹ́ o àwọn náà ti ṣiṣẹ́ ó ti kú ò láàárọ̀ ó ah, ọlọ́run dákò jẹ́ ọmọ jùmọ̀ o mẹ́jọ̀kọ́ rẹ̀ wọ́n kù wọ́n rà ní kàfẹ́ rẹ̀ mẹ́jọ̀kọ́ rẹ̀ wọ́n kù mo wá kí gbogbo àwọn ọmọ tí ó ń rẹ̀ látẹ́ bí látòrí ìrìn àjọ tó ní ìmọ̀nà wọ́n ti lọ́dọ̀ ìgbòkè ọ̀gàròjú tí ebé ní gbogbo wa pátá tààtújẹ́ ọmọ kéw nínú ọmọ kéw lẹ́yìn sáàtù ẹ̀rọ alásán àti wàǹkọ́ sí láti dàbá ẹ̀yìn ọmọ òróró ọmọ kéw lè ما كان بالأمس حلما أصبح اليوم حقيقة ìdí dàbí àlọ́ ojú oorun Ètò orí ìtàrí ní ayélémi, àdúwàjẹ́ náà ni ọ̀tọ̀ sí àìyàn láti lókè, ọlọ́run gbàrúgbà ní sílọ. Nígbà tó tó pé ọdún kan sí sílù, jẹ́ àtúndó kó ó dòrò mi. Ọlọ́run, mẹ́jẹ̀ ó sáṣò fẹ́lẹ̀ ìjágbèrè fún àwọn ọlọ́run jọ ò. Mẹ́jẹ̀ wọ́n fẹ́lẹ̀ ìwà ní olé fàárẹ̀ ọlọ́run jọ ò. Wá jẹ́ wọ́n, bí ẹ ṣe rójú táwọn ọmọ wọn rójú ìtinú wọn dùn, bẹ́ẹ̀ ni ọmọ bá ní wọn lọ gbọ́dọ̀ bá ní wọ́n lọ. Àwọn àgbàlagbà ní ọlọ́run ti parí ọ̀rọ̀ wa. Ó ní ìrùdòrò ní àtẹ́bìbìlákùn. Àṣẹ tí ọ̀bá bẹ lọ́run ní tọ́lọ̀ bá ti dẹkùn náà ní kọ́ yá tẹ lọ́rùn. Òun ti tẹ́ lọ kúlẹ̀ yóò rọ̀bì ṣá ọ̀rọ̀ tọ́ sẹ́rẹ̀. Wọ́n ṣẹ́ gàgàgà wa. ọmọ ìjímọ̀ fẹ́. Ah. Eléyìí ọlọ́nìkan ọlọ́nìkan àmàrà fún ọlọ́bìnrin bọ́ ó ti fẹ́ ó sọ fún ọlọ́nìkan lè pé wà àdákún ní ìpínlẹ̀ máta àjùmọ̀ ọba ẹ̀dà mẹ́jọ kí ìjókòó yóò jẹ́ òṣùpọ̀ ìjókòó dùnú àfa wà tó pé ẹ̀yìn náà lẹ́nu ìjókòó yìí wọ́n sábẹ̀ ń darí ẹ̀ sọ́dọ̀ yìí gbogbo àti òṣù mọ́dọ̀ náà wà fà wà ọlọ́ba ní bàbá wọn lẹ́nu bàbá máta wọn bí látòrí bàbá wa ti pé tí ìbàdà kan ah, yóò ìbátàbàkẹ́lẹ́mì àfa àkọ́bọ̀ aṣẹ́ alfáàdì àbúrọ̀wá ahmed bayo ọlọ́bàní gbàbọ̀wọ̀ ọlọ́bàní gbàbọ̀wọ̀ alájí àdíyàtùmọ́ ọlọ́bàní gbàbọ̀wọ̀ ọlọ́jọ ọlọ́dàpọ̀ bàbá ààrẹ fún ọlọ́ bàbá àwọn ẹ̀fẹ̀fẹ̀ ọlọ́bàní mo ti fòrẹ́ ọlọ́bàní gbàdúrà bàbá báni gbàbọ̀wọ̀ báni gbàbọ̀wọ̀ báni gbàbọ̀wọ̀ báni gbàbọ̀wọ̀ wọlé bàbá wa ákìbù Muhammadu rọ́jú wọ́n Zakariya bí òkè sẹ́mi ọ̀bàdà ọmọ gbogbo wọn jù báyìí lọ àti àwọn tí bàbá wa gbọ́ọ̀dù wọn kọjá ní kọ̀rọ̀ṣí àti lẹ́kọ̀ọ́ gbogbo ìlàfà wa mọ́ sọ fún wa àfà wa ọmọ bọ̀mọ̀ láwọn bí nìyà ọ̀rọ̀ bọ̀rọ̀ṣí nìyà ọmọ àwọn àfà àfà àfà àfà ní ìtìyàn pọ̀ iná ọlọ́run bàbá tó wá ṣe ó ní bàbá oníbàbà pípọ̀ eh, àfà rẹ̀ ni ọmọ bá mi ó ní tó wá sáà fáwọn ọmọ oníbàbà tí ó pọ̀ náà ah. eh, tó ṣe àkókò kò sí láàgẹ́ ìfọ́ ọlọ́jọ́ ọba tó ṣe àbàbà wọn ní bàbá oníbàbà ah, bàbá pípọ̀ ah, ìkankan wò mo tún fẹ́ kílì náà ọlọ́run ọmọ wọn jù àlọ́ díẹ̀ ẹgbẹ́ orí ẹgbẹ́ ìkìlú tí wọ́n máa tó tún náà gbogbo ẹni kọ́mọ̀ ti payín lẹ́rìn kọ́mọ̀ ti kẹ̀kẹ́ wa payín lẹ́kùn kọjú ọ̀kọ́ dàpọ̀ kọjú ọ̀kọ́ dàpọ̀ ẹni kẹtẹ̀lé wa débi ọba ni wọn bàbá gbẹ́dé mo wá fẹ́ kí wọ́n máa fà wá pé àdìjẹ̀mù kọ́kọ́ wọn kúrà ní o àdìjẹ̀mù kọ́kọ́ wọn kí o bàbá wa àgbà ni ẹ ti mọ gbó kọ wọn bàbá wa tí ẹ̀rí ọba ni wọn.

Alhamdulillah. Ọlọ́run ajẹ́kẹ̀ẹ́ rí wọ́n kárí nípẹ́. Ọlọ́run ajẹ́kẹ̀ẹ́ ọdún nípẹ́. Ọlọ́run ò ní kó àwọn náà jà lẹ́yìn. Ó bẹ̀rẹ̀ tó látorí àwọn ṣe ẹ̀ tó jẹ́ pé ìlàbí mara nígbà máa járí pé bàbá ni wọ́n mara ẹ̀wà ní kí ó tó gbé bàbá lẹ́yìn àmọ̀ wá tẹ̀lé wọn káàkiri àwọn yóò tún tẹ́fà sọ̀rọ̀ kí n dákọ̀ àwọn ìyẹ̀kẹ́ kí n tó gbé láìkì ilẹ̀ nínú alìmọ́ mọ̀lúrùdín ọlọ́pọ̀dé bọ́rọ̀ rẹ̀ ọ̀dẹ́rọ̀ nínú Sheikh Sulaiman àìlá nínú àdọ̀tọ́rù Sa'id Ahmad Rọ́jí nínú àdọ̀tọ́rù Yunus Muhammad Awwal nínú àṣẹ alfadil al-Ustad Abdulhafiz Abu Rashid يعقوب عبد الرحيم اي أه، أه، أه، اسلام الله مدد قرى وإن تقوات أروم هو أسرد في أمريكي أمين أبا شو الدليل أروم يفع عليه لك زي أبي شو أمين قال اليوم قال دابو ما دليل تحميه الله لك الحمد كله وبيدك الخير كله وإليك يجعل كله اللهم صل على طريق وفتح من أمريكي اللهم ربنا إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديه السماوات والأرض ذو الجلال والإكرام يا حول يا قيوم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين